agbára a máa gun ni ipò a máa gun ènìyàn orúkọ mi ni fèyísàrà pátápìtì púpọ̀ nínú yín mọ̀ mí sí agbófinró òṣìṣẹ́ ìjọba ni mí tí mi ò sì ní láéláé lọ́wọ́ nínú ìbàjẹ́ ìlú kí òtítọ́ jọba kí òdodo ogun wà kí wà rere máa bẹ láàrin ẹni gbogbo ló jẹ́ pàtàkì sí mi èyí náà ni àfojúsùn mi tí mo sì ní ìgbàgbọ́ pé mo lè yí ayé padà tí ẹni gbogbo yóò sì máa tọ ipa rere àmọ́ ṣá mélòó nínú àwọn tí ń bẹ ní sàkáání mi gan ni mo ti rí yí padà ọlọ́pàá ń gba rìbá lọ́wọ́ dẹ́rẹ́bà ó gbowó tíjọba ń san fóun ò tó ṣé dẹ́rẹ́bà wà níjọba ni ọlọ́pàá alẹ̀ yìí kì í ṣèwádìí tiwa ní ká mẹ́ni tó jolè ká sì fi ẹ̀sùn olè mọ́ ọlọ́rùn wọn a máa fojú dólè mọ̀ bí agbófinró la pera wa kí ló dé tó jẹ́ pé àwa náà là ń rúfin àìsókòdoro ìwádìí látọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ènìyàn ìlú gbé mi dẹ́wọ̀n orí ló kó mi yọ bóyá nítorí pé mo jọ́lọ́pàá bóyá nítorí pé mo mọ èèyàn ni mi ò fi ṣègbè sẹ́wọ̀n àìmọye fèsì ara pátákùtì tí ó ti parun sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí wọn ò mọ̀ nípa rẹ̀ ohun tó jọ ni tí ń pani ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n pé àwọn yóò rí i pé mi ò parun sẹ́wọ̀n bí panipani ṣe ń bẹ náà ni gbanigbani ń bẹ ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn bíi yéjídé ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn bíi fọláfọlárìn ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn bíi ìbíwùmí ọlọ́wọ́ síbí pàtàkì jùlọ ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn bíi ọ̀rẹ́ mi ọlámídé àwọn náà ló fún mi láǹfààní tí mo fi wà láàrin èyí lónìí ọ̀rẹ́ tí a fi ń tọrọ ọ̀rẹ́ lọlámídé ń ṣe ọ̀rẹ́ lọ́jọ́ ìṣòro pàápàá òtítọ́ ti fojú hàn ìwò tí wọ́n wà parò bíi káfíńdálá ní orí ẹyẹ mà ní òpẹ́yẹ iná tó dáfẹ́yẹ gúnugún ẹyẹ mìíràn náà ló fi sun jẹ kòtò tí Kafayat gbẹ́ sílẹ̀ òun náà ló padà kú síbẹ̀ ó ṣeni láàánú pé yíyẹgi ló padà gbẹ̀yìn ọ̀rọ̀ obìnrin ọ̀hún ṣùgbọ́n ṣá kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ìkà pa oníkà rere yóò sì máa bẹ́ni rere ohun tó jomi lójú ni pé ìtọpinpin iṣẹ́ ìjọba náà ni mò ń ṣe tó di wàhálà sí mi lọ́rùn obìnrin yìí bà tèmi jẹ́ díẹ̀ ló má kùn mo wá tún fẹ́ fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ Yéjídé kí n sì tún fi rọ gbogbo àwa tí a jẹ́ abo ìṣe ọlọ́pàá ìṣèmẹ̀kúnnù pé kí a má fi àyè gba àbùkù kankan sí iyì wa gẹ́gẹ́ bí obìnrin a ò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láàyè pàápàá àwọn ọkùnrin láì wo orúfẹ́ ipò tí wọ́n bá dì mú kí wọ́n máa ta àbùkù sí iyì wa tí a bá ti fúnra pé ẹnìkan jẹ́ oníṣekúje tí sì ń fi ipá báni lò pọ̀ ẹ má jẹ́ kí a dé mọ́ra lótìtọ́ ọ̀pọ̀ ọ̀gbà ni ọ̀rọ̀ á máa jọ bíi pé à ń fi ẹjọ́ olè sun olè ṣùgbọ́n bí a ò bá yé pariwo tí a kọ̀ tá à dákẹ́ wa yóò di gbígbọ́ dandan bí Yéjídé ò bá sọ̀rọ̀ síta ó ṣeé ṣe kí n ṣègbésẹ́wọ̀n kódà pẹ̀lú bí ọwọ́ ṣe ba Kàfáyàt olótìtọ́ ni yóò máa lékè èmi ń lọ lónìí ṣùgbọ́n mi ò fi yín sílẹ̀ mò ń bẹ pẹ̀lú yín gẹ́gẹ́ bíi pé mo ti fìgbà kan wà láàrin yín ìgbà gbogbo nìyẹn ó máa fi ìre rántí yín ó ṣe kókó kí n kúrò láàrin yín kí n fi lè gba ìpele gíga lọ kí n sì tún lè gbé àfojúsùn mi wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí olùgbèjà òdodo olùgbèjà òtítọ́ àti olùgbèjà abo bíi tèmi àdúrà mi ń bẹ pẹ̀lú gbogbo yín ẹ rántí o òtítọ́ ló pé irú ònírù tá a bá gbámú bó bá fẹ́ wá yóò pàpà fẹ́ lọ náà ni. àtẹ́wọ́wulẹ̀ rò pọlápọlá bí Fèyíṣará ṣe parí ọ̀rọ̀ rẹ̀ ìpinnu rẹ̀ láti fi ṣe agbófinró sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ó bọ́ nínú jàǹkárìwọ̀ ẹ̀ràn bá ọ̀pọ̀ ènìyàn lójijì ṣùgbọ́n obìnrin ọ̀hún pé ọkọ̀ òun ti dì sí ìpinnu náà kò sì sóhun tó lè yẹ ó wulẹ̀ pé àpèjẹ ọ̀rẹ́ àwọn ọlọ́pàá díẹ̀ àti ará láti bá wọn sọ̀rọ̀ náà kí ó sì dá wọn lẹ́kọ̀ọ́ ní àsìkò péréte pẹ̀lú rírí ayé rẹ̀ bó ti rìn jáde nínú gbọ̀ngàn náà láṣálẹ́ ọjọ́ náà láti gba afẹ́rẹ́ ni ó ṣe àkíyèsí ọkùnrin tí ń tẹ igi bọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ onítọ̀hún gbé àpò kan lọ́wọ́ ń sì ń rẹ́rìn músẹ́ bí ṣe ń mórí bọ̀. pẹ̀rọ̀sáyé o ò bá sì ti dúró ṣé tí o bá wá sápèjẹ mi ìhó wàá bínú sí ẹni ó yẹ kó o dúró nílé kára rẹ tún lè túbọ̀ mókun fèyí sara ló wí báyìí pẹ̀rọ̀sáyé mi kan lẹ̀ sìn fèyí sára kò dìgbà tó bá sọ fún mi pé ohun tó tọ̀ rèé kí n tó mọ̀ pé ohun tó tọ̀ rèé bọ́ lọ́wọ́ ṣíbí gan wá síbí ó ti dájú pé èmi náà yóò wà nígbà tó lọ́wọ́ ṣíbí ò sì lè ní àǹfààní àti wà dandan ni kí èmi wá pàápàá kí n tún fi túbá lọ́dọ̀ rẹ pẹ̀rọ̀sáyé ọjọ́ mélòó ló fẹ́ túbá dà mo ti wí fún ẹ pé mi ò bínú sí ẹ ohun gbogbo tó ṣẹlẹ̀ nígbà yẹn ti bá gbà yẹn lọ a ò lè torí àná ká má rojú ṣò ni o ò bá ti dúró ńlé fèyí sara wọn ní tẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ èmi ò sì ṣáà tiẹ̀ lékúnlẹ̀ pẹ̀lú dáńdúrúkú tí mò ń gbé kiri yìí mi ò yéé rò pé ohun tí mo mọ̀ ọ́ jẹ náà ló yé mi ìwà òbílẹ̀jẹ́ tí mo hù sí ẹ ló fàṣẹlẹ̀ yìí mo ti ẹ̀dúpẹ́ pé mo ṣì wà láyé mo sì ní àǹfààní láti túbá lọ́dọ̀ rẹ̀ fèyí sara rẹ̀rìn músẹ́ pẹ̀rọ̀sáyé kí ló dé tó ń ṣe báyìí kò sẹ́ni tó kọjá àṣìṣe òye sì ti làyéwọ̀ náà nìyẹn ẹsẹ̀ rí àsán ìyẹn dá mi lójú o ò lè máa lógi ìrìnsẹ̀ títí láéláé àsìkò díẹ̀ náà ni fi ṣara ẹ̀ mánù mi mo mọ̀ ọ́ jẹ́ bọ́ ọ bá pè mí láàárọ̀ láàrin yìí kò sẹ́ni tí ó bọ̀ wí ìyẹn ẹ̀gbẹ́ kan fèyí lótìtọ́ o ti fi ṣe agbófinró sílẹ̀ báyìí èmi sì mọ̀ pé ìrèké ò ní bùdó ibi gbogbo náà nílé alágbára àmọ́ báwo gan lọ̀rọ̀ àwa méjèèjì ọ̀rọ̀ àwa méjèèjì bẹ́ẹ̀ ni fèyí ṣara ọkàn mi ò fìgbà kan kúrò lọ́dọ̀ rẹ̀ mo sì mọ̀ pé ọkàn tiẹ̀ náà ò fi mí sílẹ̀ kí ló dé tí ò jẹ́ kí ohun àánú máa gbé lànà kí a sì bẹ̀rẹ̀ àjò ìfẹ́ wa ní pẹrẹwu pẹ̀rọ̀sáyé à ìrékọjá ti bóhun tó mẹ́nubà yẹn má wulẹ̀ jẹ́ ká fi ìrètí sóhun tí ò ṣeé ṣe èmi àti ẹ pẹ̀rọ̀ ó yẹ kí o mọ̀ pé kò lè láéláé wáyé mọ́ ọ̀rẹ́ tá a jẹ́ yìí náà ni kí o jẹ́ kí a máa jẹ́ ohun mìíràn ò tún lè pa wá pọ̀ jù yẹn lọ pẹ̀rọ sáré mi kan lẹ̀wẹ̀sì fèyí ṣara mo ṣe bó olóò ti dáríjì mi ní pẹ́rọ̀ mo ti dáríjì ẹ̀ mo ti dáríjì ẹ̀ ṣùgbọ́n imí kínkín létí àwo gbẹ̀gìrì apékànù ká máa jẹun lọ lótìtọ́ ó lè kúrò lójú àmọ́ pẹ̀rọ̀ kò lè láéláé kúrò lọ́kàn fèyí ó máa kúrò lọ́kàn ó máa kúrò lọ́kàn kò ṣeé ṣe pẹ̀rọ̀ ẹni tí a bá pé a nífẹ̀ẹ́ a kì í torí ohunkóhun kọ̀ sílẹ̀ láìfẹ́ kò yẹ kí wọ́n bá wa níbi tí a ti ń kọrin ìbàjẹ́ nípa ẹni a bá ń fẹ́ àpẹrọ ìwọ ò máa kọrin ìbàjẹ́ nípa àmì lásán ìwọ gangan ló tún kàn lù pẹ̀lú ló ti tọ́ o ìní ayé ló tẹ́tí sí àmọ́ ẹni tá a kọ́ níkà tó sì ṣe ìka ti ń gbénú ẹ̀ tẹ́lẹ̀ ni pẹ̀rọ̀sáyé ìfẹ́ kò rí bí o ti ń ṣe yẹn bó bá yẹ pé mo sì wà lẹ́wọ̀n báyìí ṣénú ẹ̀wọ̀n náà ni wàá ti máa fẹ́ dẹnu òfẹ́ kọ́ mí olúwa yóò ṣèyàwó rere fún ẹ ìyẹn ò ti súmọ̀ sí pé tó bá ní nǹkan ṣe kí n má wàá ìyá gbogbo wa lọ lọ́wọ́ ṣíbí ń ṣe mo lérò pọ́rọ̀ mi yọ ọ̀pẹ̀rọ̀ sáyé ojú ọ̀pẹ̀rọ̀ sáyé wulẹ̀ ti lérò rò pẹ̀lú omijé bí òun lẹ̀ ń gbìyànjú kí ẹ kí ọ̀hún má ta síta bẹ́ẹ̀ ojúgọ̀ lọ́pọ̀ fèyí sara mo lérò pé a sì lè gbìyànjú ìfẹ́ lẹ́ẹ̀kan sí ni ṣó o ti jákọ̀mù ná lórí wa ni mi ò jákọ̀mù ná lórí wa pẹ̀rọ̀ sáyé ṣùgbọ́n òun lẹ̀ dára ju ẹni tí yóò fi aṣẹ́wó àti apààyàn pàápàá èyí tó tún ti rìn ní bèbè ẹ̀wọ̀n má ṣì mí gbọ́ o àlàyé ọ̀rọ̀ náà ni mò ń ṣe bá a kú là ń dèrè ènìyàn òṣùwọ̀n ló ń yẹ. pẹ̀rọ̀sáyé wulẹ̀ mọ̀ pé kò sí àlọ́ tóun fẹ́ ṣe fóbìnrin yìí tí yóò tún lè gbọ́ ó nu àpò ọwọ́ rẹ̀ sí èyí tó nítọ̀hún gbà láì wí ohun kan ọlọ́wọ́ síbí ló pé kí n gbé àwọn ẹ̀bùn yẹn fún ẹ wọ́n gbọ́ ohun kan tàbí méjì ni ò jẹ́ káwọn olè wá ṣùgbọ́n ìwúrí àwọn ń bẹ pẹ̀lú rẹ̀ èmi á dẹ̀ máa lọ báyìí ìtójójúlówó ọ̀rọ̀ náà ló ti sọ yẹn mo mọ̀ pé àìṣedédé mi ló ba àjò ìfẹ́ wa jẹ́ mo sì mọ̀ pé ibi gbogbo tí o bá lọ ìwà rere yẹn yóò máa tẹ̀lé ẹ mo ti kọ́gbọ́n pàtàkì nínú gbogbo èyí pé kí a má dúró pàdánù wúrà ká tó mọyì rẹ̀ ó dìgbà kan náà. pẹ̀rọ̀sáyé kọ̀wé jù báyìí lọ tó fi pẹ̀yìndà tí sì ń tẹ̀ lọ́nú ọkọ rẹ̀ tòun tọ̀pá àrìnṣẹ́ rẹ̀ omijé lérò lójú fèyíṣará tòun tàpò tó gbé lọ́wọ́ ó wulẹ̀ ti ro oríṣiríṣi lọ kí ọwọ́ kan ó tó tọ́ ọ lẹ́yìn ó wẹ̀yìn bìrí ó sì rẹ́rìn músẹ́ sọ́lámídé apatapùtì ibi ló wà bẹ́ẹ̀ ni jàre ọlámídé nígbà tí mo ti fojú wo ẹnu gbọ̀ngàn tí mo rí ẹ náà ni mo ti wá bí mo ti ń wò wá àti pẹ̀rọ̀ látẹ̀kan mo lérò pé ó fẹ́ kó o padà ni ṣèyí ṣara mi kan lẹ̀wẹ̀sì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo sọ fún un pé kò ṣeé ṣe ó sì fẹ́ jọ bíi pé àṣìṣe ni mo ṣe pẹ̀lú ohun tí mo sọ fún un ọ̀rẹ́ mi fèyí ṣe ara pátákùtì alágbára ló ń ṣe àmọ́ lọ́pọ̀ ọ̀gbà ìfẹ́ a máa sọ gbogbo wa dọ̀lẹ o kò ṣe àṣìṣe pẹ̀lú ìpinnu rẹ rárá ohun tó dára náà ló ṣe yẹn a ò gbọ́dọ̀ torí pé a nífẹ̀ẹ́ ènìyàn ká máa farada ìwàkuwà wọn pẹ̀rọ ti fi ènìyàn tó jẹ́ wọn gbogbo wa láìmọye ìgbà bó ṣe yí ọta yìí náà ló ti sunwọ̀n jù ọkọ tiẹ̀ tí yóò dára tí yóò sì nífẹ̀ẹ́ rẹ lódodo tí yóò gbà ọ́ gbọ́ tí yóò sì ní fi ẹnu tẹ́ńbẹ́lú rẹ kódà bí gbogbo ènìyàn ń ṣe bẹ́ẹ̀ yóò wà ọ́ rí. fèyí dúpẹ́ o ṣeun gidi gan lámìdé òtítọ́ ló wí mo sì mọ̀ pé mi ò ní kábàámọ̀ ìpinnu yìí o ṣeun gidi gan ọ̀rẹ́ bíi tiẹ̀ ṣọ̀wọ́n kò tọ́ pé apátápìtì àmọ́ kí nìyẹn fèyí ṣará nísìnyí tó ti kúrò lẹ́nu iṣẹ́ ṣé ohun gbogbo yóò sì jọra ní àgọ́ wa ọlámìdí ohun gbogbo yóò jọra èmi ni mò ń kúrò lẹ́nu iṣẹ́ kì í ṣòtítọ́ ló ń kúrò lẹ́nu iṣẹ́ ìwọ náà yìí sì wà ní àgọ́ ọ̀pọ̀ ọlọ́pàá náà sì wà ńbẹ̀ tí wọn ò sì gbàbọ̀dè pẹ̀lú bí ẹ bá ti ń fi òtítọ́ ṣiṣẹ́ tí ẹ kò sì jẹ́ kó wọn ayé òfẹ́ mọ́ yín lójú ẹ ò ní parẹ́ mọ́gbà lótìtọ́ ìbàjẹ́ dowó ọlámídé lódodo ìbàjẹ́ dọ́là àmọ́ nínú kí á gbáyé ká pàdánù ara wa àti kí á gbáyé ká sì mú òdodo ara wa ṣinṣin kódà lójú ọ̀ràn èwo ló pé jù ọlámídé ìwọ̀ ẹ̀dá náà ni yóò gbé e ga ìwọ̀ ẹ̀dá náà ni yóò sì gbé e ṣubú mo wà pẹ̀lú rẹ lọ́jọ́kọ́jọ́. ọlámídé àti fèyíṣẹ́ aládìmọ́ra wọn tímọ́tímọ́ òṣùpá lé tíntín àwọn ọ̀ràwọ̀ sọ́mọ̀ ń wòye ìràwọ̀ méjì tí ń gbé àárín ènìyàn ẹ pè wọ́n lẹ́ni oríyàn ẹni gbogbo ẹ pè wọ́n lẹ́ni oríyàn ẹni gbogbo la bí lóríṣà ìwọ ẹni ní gbénu dúró gẹ́gẹ́ bí àkúnlẹ̀bọ bá a bá dàgbà tán. ọmọ ní báyìí a ti dópin ìtàn ìbíwùnmí ọlọ́wọ́ síbí ká tó wá máa relé ọgbọ́n wo lórí kan bẹ́ẹ̀. mo rí kọ́ pé kéèyàn máa hùwà rere nínú nínú iṣẹ́ èèyàn àbínú kankan téèyàn bá ń ṣe tí èèyàn bá sọ wípé mọ̀ ṣe báyìí bí pẹ̀rọ̀ sáyé tíyà rẹ̀ wí fún pé kó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó sì padà sí ó sì kábàámọ̀ pé òun ṣe kéèyàn bá ń hùwà rere kó máa wú lọ tó bá fẹ́ lóyìn as nǹkan tí ò dáa ipe kìnìún kan ó fi lọ lọ ẹnìkan àbí méjì tẹ́ni mo bá sọ fún pé kò ṣe báyìí tí wọ́n sì ń rò pé kò mọ̀ ṣe tó bá wà lápapà lọ ṣe nǹkan tó bá rí lójú ẹ o fèyí sara òun sọ òótọ́ ó sì mọ̀ nǹkan tó dáa ó mọ̀ nǹkan tó dájú pé nǹkan tóun ṣe yóò dáa nǹkan tó sì dáa ni fèyí sara ń ṣe ṣùgbọ́n pẹ̀rọ̀ sáyé nǹkan tó ṣe yẹn ó kúrú díẹ̀ káàtó. tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọlọ́wọ́ síbi tẹ́ ẹ bá já ọlọ́run ní ṣèyí lákọ̀ọ́mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ tẹ̀ ń sì ń fetí gbọ́ etí yín ò ní di ọlọ́run ọba mi aláàánú ìfẹ́ tẹ́ ẹ ní sí àrẹ̀mọ yẹmírí tẹ́ ń fi ń gbọ́ ọlọ́run ọba mi aláàánú kò ní bàfẹ́ náà jẹ́ yóò sì tún ṣe tójú èyí lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ó gbé gbogbo yín débi gíga tó gbogbo ọ̀rọ̀ tá à ń wí yìí náà àríkọ́gbọ́n náà ni kì í ṣe pé kinní kan wọn dàjẹ́ ni mo ṣe kinní ni àríkọ́gbọ́n ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ni èmi dé òtítọ́ òtítọ́ dáa púpọ̀ jù òtítọ́ tí fèrìṣà ń ṣe òun ló gbé débi tó gbé dé ṣe bẹ́ẹ̀ rí èyí tó lóun ọkọ ẹ̀rẹ́ yìí ọlọ́pàá èèyàn bá ń hùwà burúkú burúkú ọmọ ṣòó náà ni ẹ jẹ́ kí gbogbo wa ẹ já ṣe dáadáa o torí ẹ̀yìn ọ̀la ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Gbádébọ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ lọ́wọ́ síbí kò sẹ́nìkan ẹ̀dákùn náròpin ẹni èèyàn bá rò pé kò ní ṣe dáadáa fún un ó lè ṣe dáadáa lọ́la ẹni èèyàn sì rò pé ò ní ṣe dáadáa fún un àbí ẹni èèyàn rò pé yóò ṣe dáadáa fún yàn ó lè ṣàbùrú fún yàn ìwò òtítọ́ títàn fèyí sara ń ṣe náà lọ́lọ́run ọba fi yọ ó fi kó yọ ọlọ́run ọba ọmọ kó gbogbo yín yọ ẹ̀ níjì sọ́fìn ayé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ mi ọlọ́run ọmọ nífẹ̀ẹ́ yín kọ̀ wá ní sèyí náà láṣẹ mọ́ ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé o. wúpẹ́tùpẹ́ òun wà tẹ́ o.